tẹsalóníkà kínní orí kẹta. nítorí náà nígbà tí ara wa kò gbà á mọ́ àwa rò pé ó dára kí a fi àwa nìkan sẹ́yìn ní áténì àwa sì rántí Tímótíù arákùnrin wa àti ìránṣẹ́ Ọlọ́run nínú ìrere Kristi láti fi ẹsẹ̀ yín múlẹ̀ àti tù yín nínú ní ti ìgbàgbọ́ yín kí a má ṣe mú ẹnikẹ́ni yẹsẹ̀ nípa wàhálà wọ̀nyí nítorí ẹ̀yin tìkára yín mọ̀ pé a ti yàn wá sínú rẹ̀ nítorí nítòótọ́ nígbà tí àwa wà lọ́dọ̀ yín a ti ń sọ fún yín tẹ́lẹ̀ pé àwa ò rí wàhálà gẹ́gẹ́ bí ó sì ti ṣe tí ẹ̀yin sì mọ̀ nítorí èyí nígbà tí ara mi kò gbà á mọ́ mo sì ránṣẹ́ kí èmi kí ó lè mọ ìgbàgbọ́ yín kí olùdánwò ní ti dán yín wò lọ́nàkọnà kí làálàá wa sì jẹ́ asán ṣùgbọ́n nísinsìnyí tí Tímótíù ti ti ọ̀dọ̀ yín wá sọ́dọ̀ wa tí ó sì ti mú ìrere ti ìgbàgbọ́ àti ìfẹ́ yín wá fún wa àti pé ẹ̀yin ń ṣe ìrántí wa ní rere nígbà gbogbo ẹ̀yin sì ń fẹ́ gidigidi láti rí wa bí àwa pẹ̀lú sì ti ń fẹ́ láti rí yín nítorí èyí ará àwa ní ìtùnú lórí yín nínú gbogbo wàhálà àti ìpọ́njú wa nítorí ìgbàgbọ́ yín nítorí àwa yè nísinsìnyí bí ẹ̀yin bá dúró ṣinṣin nínú Olúwa nítorí ọpẹ́ kí ni àwa lè tún máa dá lọ́wọ́ Ọlọ́run nítorí yín fún gbogbo ayọ̀ tí àwa ń yọ̀ nítorí yín níwájú Ọlọ́run wa ní ọ̀sán àti ní òru ni àwa ń gbàdúrà gidigidi pé kí àwa kí ó lè rí ojú yín kí a sì ṣe àṣepé èyí tí ó kù nínú ìgbàgbọ́ yín ǹjẹ́ kí ọlọ́run àti bàbá wa tìkára rẹ̀ àti jésù kristi olúwa wa ṣe amọ̀nà wa sọ́dọ̀ yín kí olúwa sì máa mú yín bí sí i kí ẹ sì máa pọ̀ nínú ìfẹ́ sí ọmọnìkejì yín àti sí gbogbo ènìyàn gẹ́gẹ́ bí àwa ti ń ṣe sí yín kí ó bàa lè fi ọkàn yín balẹ̀ ní àìlábùkù nínú ìwà mímọ́ níwájú Ọlọ́run àti Baba wa nígbà àtiwá Jésù Kristi Olúwa wa pẹ̀lú gbogbo àwọn ènìyàn mímọ́ rẹ̀.